ni mo ní ṣèbá bíyamọ nìwọ náà ni mo wà force láti sọ̀rọ̀ mi ni lo predicament ẹnì kankan láti fi wá bú wọn. Akpu ẹwà àtìgbà tó ti sọ pé ọmọ akpu lábòlábò ni mo ṣẹ̀ṣẹ̀ fi bú ọmọ akpu ní last three weeks ni ìtorí akpu ń bú mi kò ń ṣe ti bẹ̀rù ẹ wò mí dáadáa mi ìbẹ̀rù ẹnì kankan. Ọlọ́run ni mo bẹ̀rù. ọwa náà mọ́ mú ó mú grocery ó gba fóònù ṣe rí bí fóònù yẹn àti grocery ni mo ti mọ̀ pé wàhálà wa ẹbí àwọn tó wà Manchester every two two years lọ́mọ mi ń pààrọ̀ phone Oh my dear, for another phone ní October what is ti mom I want iPhone sixteen Pro Max But you come out one, wọrí you will get it mo yí pé three lẹ́ni phone tí mo pay three ni mo ní ṣá order before time any. Only no wọ́n ní tí bá ti rẹ́dì the pé pe just ìjọ tọ́nà ọmọ mi mú fóònù iPhone 14 Pro Max, no allow it. Every two, two years. No more power phone. Oh, I love phone. Oh, I love phone. Phone, yeah, go, me go buy phone, give you money. Kilo fe fiche. One no mommy, Sherry, I didn't pay you you on the moon? Sherry, no more, cut off mommy, say, eh? do know, say, wọ́n mọ̀ ẹ́ pé nílùú òyìnbó wọ́n á foríjì pé wọ́n kàn fà létí but just because genesis ti fẹ́ prove kọ́kọ́ pé sẹ́ ẹ̀wọ̀n tí mo ń lọ yẹn ọ̀tá ọmọ mi náà lọ ó wá mú ọmọ yẹn ọwọ́ lọ́mọ yẹn lọ yọ ọ̀bẹ ọmọ tí ò lọ́bẹ rí láyé ẹ̀ tí bá parọ́ ẹlẹ́dàá gbogbo yín tí mò ń sọ̀rọ̀ fún kò bí mi. ìtorọ́rọ̀ mi mo fẹ́ fi ṣàríkọ́gbọ́n fún yín ni ó ti mọ̀ ẹ́ pé gbogbo nǹkan tọ́nà ọmọ yẹn mú yẹn wá wò pé child play ṣé ń gbọ́ mi wọ́n wá ní ó lọ yọ̀bẹ ó fi gba owó ẹ bá mi bèrè pèlè lọ́nà gbà God bless you ṣe mẹ́pà àǹtí mi sọ̀rọ̀ yẹn àǹtí mi ní e tí mo ṣe challenge wọn. àbá ti gba lọ́yà ká má gba lọ́yà ìjọba ó ní tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ tọ́nà ọmọ ìṣe nǹkan tí ò bá ṣe ń kọ́ because àdúgbò tó ti ṣẹlẹ̀ yẹn kò sí dúdú bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mi ìgbà tó wá di wíìkì tó end ẹ lọ́wọ́ kíní yẹn consecutively wọ́n ti á tún lọ wọ́n wá ní ó lọ yọ̀bí ó lọ gbowó lọ́wọ́ èèyàn ẹ mọ owó tán náà gbà bíyà thirty four pounds ayé ò ní mú yín mo gbáwọ́ mi mo rí ìṣẹ̀dá yín ò ní gbà bọ̀dọ̀ tó bá ń jí láàárọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbá orí ẹ mú kò fi àtẹ́lẹ̀ ẹsẹ̀ méjèèjì kanlẹ̀ láì tí ì sọ̀rọ̀ ní ṣẹ̀dá ẹ̀ àti ṣẹ̀dá àwọn ọmọ ẹ̀ ò ní gbà bọ̀dẹ̀ táwọn ọmọ ẹ̀ ò bá síbi tó jẹ́ kọ́wà gan kó fọ́tò wọn ẹ jẹ́ pé ọmọ mi kékeré lókè Photo ọmọ mi ń bá mi rìn lójoojúmọ́ nísìn ẹ̀ ń pé kẹ́rí ẹ máa mú rìn gbogbo àdúrà ẹ máa gbé fóònù wọn tán bá síbẹ̀ tẹ́ máa jọ gbà á gbogbo bí ṣe máa ń lọ́nu mọ́tò ò lè gbọ́ mi kí gbọ́ orin nǹkan tí mo ṣe mo rí kọ nìyẹn láti ìgbà tó ti fayé wọ̀n mí gbogbo àdúrà se lonu moto o le gbo mi ki gbo orin ti mo se mo ri ko lati igba ń adura ti mo maa padura àgàgà àdúrà pastor Jerry àti pastor Paul Eneche bí na máa ń gbé sórí fọ́tò àwọn ọmọ ní mọ́tò mò ń àdúrà ni yẹn gbà lórí wọn gbogbo bá dé wọn ọwọ́ ayé ká wọn àti gbogbo ẹ̀yin tẹ̀ wò mí wọ́n fayé wọ̀n mí ṣùgbọ́n wọn tún fi wọ̀n That was the mistake I made, BC Wise. I don't know. I was, you know, nǹkan tí ò ṣẹlẹ̀ rí. Then I'm mo fẹ́ pè. Ó ti fi ayé wọ̀n mí àwọn èèyàn tí mo fi ń pa àwọn èèyàn mi wọ́n ti tẹ̀lé genesis lọ láti lọ ṣàbòsí a lot of things had happened so I am in já fẹ́ẹ̀yàn because àǹtí mi náà sọ àtọkọ wọn tó ń gbé side. wọ́n ní àbá ti lo private lawyer can ní mo sọ fáwọn. eh gbọ́ mi ṣá ọ wá ní ọmọ mi ṣé ní boy, nǹkan tó lọ́mọ yẹn ṣe bí azda yẹn wọ́n ti mọ̀ pé nílùú yìí ọmọ àwọ̀ ìwẹ̀ but ìtorí pé genesis fẹ́ jẹ́ kí ìlérí òun ṣe káyé lè sọ pé yes kọ́ máa bẹ̀rù ẹ̀ ah ẹ má ṣe ọkùnrin yìí the last one ọwá ní ọmọ lọ mọ be ó lọ gba thirty four pound ó bàjẹ́ tì mò ń fẹ́yàn ní nǹkan jù yẹn lọ ṣe fẹ́ gbọ́. sí ṣe má pè mí sẹ ẹ jẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe máa ka nǹkan tẹ̀ ń send ẹ máa send ẹ máa ka please mo ti sọ̀rọ̀ tán ẹ má worry I don't care you know come out and say my truth let me just say it let me just say it sis please kò matter ẹ má pè sis I understand what you are saying ẹ jẹ́ kí mo ti sọ̀rọ̀ tán náà ibi tí mo fẹ́ dé gangan lẹ́wọ́n ni kí n má sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣó ti go fe de gangan lewon ni yín wọ́n ti mọ̀ pé àwọn tí asda yẹn tó ń sọ yẹn kò ní wéètì púpọ̀ wọ́n wá tí wọ́n wá ní ó lọ ó lọ ṣẹ̀dẹ̀rọ̀ ọ̀bẹ nílùú yìí anything ọ̀bẹ ó máa ó ní sentence ṣe yín Onwa wá ní ó yọ ọ̀bẹ séèyàn ó lọ gba thirty four pound kò bàjẹ́ tó yẹn mo ti pe àti wa lójú gbogbo yín rí táǹtí táwa sọ iye tí mo fi ń ní Nigeria. èmi yìí mo pèèyàn kan pé mo fẹ́ ṣe ẹran ó ní iye tí mo ti sẹ́ndì sí nàìjíríà láàárọ̀ yìí pé kó bá mi ṣe ẹran àgbò kò sówó tí mo lè ná I am a giver emi ṣé kí n wá ṣọ́ọ̀kì yín tán ìjọ tí ṣẹlẹ̀ owó yẹn ṣẹlẹ̀ tán ló lọ yọ ọbẹ̀ níwájú ọlọ́run àti ènìyàn one thousand eight hundred pounds ló wà lákàǹtì ọmọ mi ìtorí ẹ̀gbà tó fẹ́ dájọ́ yẹn ó difficult fàdájọ́ yẹn kò dájọ́ níjọ́ yẹn ó ní no because go gbogbo history ọmọ mi láti òkè délẹ̀ náà gbé fún adájọ́ adájọ́ ní no something is wrong somewhere ìjọ tí bá tún padà wá tó bá ṣe wú lórí mi màá mú gbogbo pépà yẹn wá màá wá kà fún yín kẹka èmi oni ní parọ́ fún yín adájọ́ ní no something is wrong somewhere only this is a boy that went to a private school, a good school. The mother never deprived him. Àwọn ò rí story pọ́mọ iṣẹ́ rí. Because tó bá fẹ́ dájọ́, gbogbo go tó máa fi ń dájọ́ nìyẹn. Nílùú yìí, wọ́n My lọ will past past nǹkan tó ti ṣe, wọ́n á lọ wo bí yóò deserve ẹ̀. But ìtorí pé ọ̀bẹ ti involve. So wọ́n mọ̀ ọmọ ọ̀dí kó padà lọ ṣe tọ̀bẹ yẹn. Ìtorí tọ̀bẹ yẹn, wọ́n ló fi ọ̀bẹ fẹ́ gbawó kò o ọ̀nà oyè ọ̀bẹ sí yàn fẹ́ gbowó ìtọ́wọ́ ọ̀bẹ yẹn ti wà bẹ̀ adájọ́ ló simple jù ṣùgbọ́n a ló bí three hours adájọ́ yẹn kàn ṣe báyìí a tún wo ojú mi a wo ojú ọmọ mi ṣé mo òyìnbó kò mọ lè place ẹ̀ ṣùgbọ́n something is wrong somewhere ìjọ tó jẹ́ kán dájọ́ gangan ó lóun ò ní dájọ́ ó ní lọ check mental health ẹ̀ kán lọ check everything ó ní nǹkan kan ń ṣẹlẹ̀ níbi kan sẹ̀ ó ní gbogbo history ọmọ yìí lọ́kọ́ sí bíbá ẹ̀ ó lóun ò rí bí kankan tọmọ yìí ti ṣẹ̀ tó ti ní kéèsì ọlọ́pàá rí ó ní what is happening how come how come lẹ́yìn ó wá sún déètì ìjọ tó jẹ́ kán dájọ́ síwájú. Si only call us. lọ ṣe gbogbo check tó jẹ́ kán probably something is wrong somewhere. mi rí kámẹ́rà mi rí nǹkan kan Manchester lèmi wà be school ló wà outside London Manchester lèmi wà ìgbà tí ò ṣẹlẹ̀ sí Iba ti dàrú èmi ò mọ̀ pé jẹ́ kí n béèrè gbogbo ti daru emi ẹ máa yen e now ó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ọmọ òbí ọmọ yẹn bóyá ń gbé yín lọ ni o ṣe wọ́n ti pọ́n mo nígbà tó ń pè mí lálẹ́ tó ṣẹlẹ̀ mo ti ké mo ké bí ṣe tọ̀ sára ìtorí ẹ̀ mo sọ pé mo ti lá a lot of things kọjá mo wá ń ṣe justice for Mohbad wọ́n wá lọ gbé jáde ẹ̀ ní ṣe oríire.